Awuzbillah Imina Shetani Rajim, Bismillahir Rahman, Rahim. Good afternoon, everyone. Thank you for joining me today. For the English version, please join me on my Facebook page. Let's learn together. Let's, no S, learn together. Thank you so much. Um, this particular one I'm saying, ẹ̀yin tèmi, it has video. But the video, I won't be able to show it here. But maybe perhaps I show it on my page on Facebook and if not call me i will show you the the video molesting yìí náà ni molesting of woman yìí náà ni beating woman like like no tomorrow beating woman like if make their womb comot so join me for the english version on my page ẹ̀yin tèmi lórí fídíò yẹn ẹ join mi lórí facebook mi Let learn together let let at on point by two ṣóyẹ yín ẹ lè follow through my about to, to reach that place on my uh, my uh, about year my history year you reach ibẹ̀ yẹn easily ṣóyé yín ó máa ná o ó máa ná bọ̀bọ́ yìí máa ná obìnrin yìí o ó máa ná bíi gbẹ̀mígbẹ̀mí o but nǹkan tí mo kàn wá realize ni pé àwọn èèyàn wá ń because how did we get this video if not that you refuse to help ẹ help obìnrin yẹn ẹ wá video. ṣé ẹ fẹ́ kóbìnrin yẹn kú ni kí ni obìnrin yẹn ò bá ṣe tẹ́ ẹ filẹ̀ fún bọ̀bọ̀ ọ̀daràn yẹn kó máa fídíò ẹ̀ kó máa nà sọ́rí ẹ̀yin wá ń fídíò ìgbà tó wá nà dáadáa kó tẹ́yìn lọ́rùn ẹ wá lọ làjà in this part nínú video this particular video ẹ̀yin èèyàn wọ́n ń sọ yorùbá bẹ̀ yorùbá wọn ò clear bẹ̀ ọmọbìnrin yẹn ń sọ èdè kan bàbá yẹn wá ní kó dákẹ́ kó dákẹ́ obìnrin yẹn mo believe pé she is the nagging type ó nag bàbá yẹn ṣe nà án ó nà án ó ti sàn ó tẹ̀ mọ́lẹ̀ tíyàn bá lóyún oyún máa bàjẹ́ bí ó sì lóyún gan womb about to spoil ló wà òun ló wá dífá fún ọ̀rọ̀ Osinachi Nwachukwu bí mo ṣe wá rí fídíò yẹn mo wá fi píkṣọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Osinachi may her soul rest in perfect peace torí a gbọ́ pé tó bá lọ ṣe ṣó tí ọkọ rẹ̀ because ó máa ń yọ lọ ṣó ni ọkọ rẹ̀ fẹ́ maybe wọ́n sọ pé jealousy but àmọ́ kan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé tó wá yọdé ọ̀nà ọkọ rẹ̀ ó ná wọn ló máa tà ẹ̀ ó máa ní káwọn ọmọ máa ná àbá àwùjọ láìmínà ṣètà níròjú ẹ̀yìn èèyàn ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yin èèyàn ẹ sì bẹ̀rù ọlọ́run ọmọ tí wọ́n fún ẹ obìnrin ò nára yà obìnrin àti ẹnu àti kẹ́ àtàbẹ́ ó yẹ kẹ́ máa kẹ́ obìnrin lójú lójú ni lọ́sàn-án lóru lálẹ́ ó yẹ kẹ́ máa kẹ́ wọn ni kẹ́ máa kẹ́ wọn lójú kẹ́ máa kẹ́ wọn nímú kẹ́ máa kẹ́ wọn ní gbogbo ẹ̀yà ara nǹkan tóbìnrin wà fún nìyẹn ẹ tọ́ obìnrin tán ẹ wà ní obìnrin bẹ̀rẹ̀ wàhálà ah tẹ bá rí bí bọ̀bọ̀ ìṣe ní obìnrin yìí wọ́n wá pè ní àfà àfà ṣé àáfàá nìyẹn àbí wickedness lọ yọ aṣọ àáfàá rẹ dànù kó wá gbé aṣọ wickedness lérí ó ṣe àáfàá ìkà ni ẹ́ ẹranko ni ẹ́ no matter nǹkan tóbi ni ò bá ṣe no matter ìwọ tó bá mọ̀ pé o lè tolerate obìnrin tó nag wọ ìwọ ní bítín bítín bítà ni ẹ́ ó bẹ́tà mọ́ fẹ́ràn àwọn obìnrin tó bá ti ní nag bẹ́yìn kàkà bẹ́ẹ̀ tó bá ti wọnú márèjì yẹn torí pé nag tó bá the time yẹn work out first just stay just go out of the house for some time after then you now come back The marriage is not a thing uh, it's not do under affair if the marriage is assaulting you is abusing you is beating you the marriage is not paying you is making you sad work out ọlọ́run fẹ́ kó wà happy ọlọ́run fẹ́ kó sad God doesn't like abusive marriage o. Oh ẹ máa ẹ sọ pé ẹ kú sínú marriage sá ló sọ fún ẹ pé èèyàn tó lọ ní o kò rójú especially tó bá ti try tó bá ní o ti try pé o lọ lé ọkọ ọkọ yẹn wá ní ẹ wá dẹ̀ jáde síta lóun alálàáfíà wá marriage is meant to be enjoyed not to be punished then olówó adífá fún sísítà mi kan tí ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ tó tí sorry tí brọ́dà rẹ̀ pè mí bí ọkọ rẹ̀ mọ̀ nà á try láti bá a sọ̀rọ̀ àní bóyá ọkọ máa change ṣé ọkọ rẹ ti change opportunity lele. tó bá yẹ pé as a this time tí mò ń sọ̀rọ̀ kò tí ì change work out work out it is easy to marry wọ́n ní kò easy láti divorce torí àwọn yóò mọ̀ fẹnu sí ọmọ wàásù fún ọmọ fọlọ́ ọlọ́run wọ́n mọ̀ fi kó ẹ lẹ́sẹ̀ ṣé ó dìgbà tó bá kú ọlọ́run gan ò fẹ́ kíyàn kú o ikú ikú this type of ikú osinachi nwachukwu she killed herself herself because she knows what is going on she purposely allowed that man to kill her the man will change the man will change the man will change the man did not change until the man beat her at her chest already her body is already wounded she was already wounded emotionally one kick at her chest sent her to the hospital and that is how she died sister mi ọ̀wọ́n ṣé tó o bá ti fẹ́ kú ikú osinachi yàgò fọ́kọ yẹn yàgò fún ṣé o ń gbọ́ mi yàgò eré tètè lẹ́sẹ̀ rẹ ẹni obìnrin tẹ́ bá ń gbọ́rọ̀ mi tẹ́ wà nínú marriage tí wọ́n ń nà yín mo ní eré eré your children needs you your mommy needs you your neighbors that you are imparting good life just like this osinachi nwachukwu she was using her gospel to change people's lives and she died and she died you now you are using your life to change people's life you want to die please gbogbo obìnrin tó bá ń gbọ́ mi kódà kó tó yẹ pé obìnrin tó ṣe kankan ni tí wọ́n ń nà èyí sẹ́ran yà mo ní work out this is how you will do it this is how you will do it it's not easy to divorce when you say you want to divorce some of you will run away and come back you come back and come and receive beating plenty because some man will say some men will say eh eh tó bá ti kó jáde o kó padà wá and na beating ego báyìí ni tó bá ti rí pé marriage yẹn ti sú ẹ bí ọkùnrin bá na obìnrin kò í sífẹ̀ẹ́ bí ọkùnrin bá nu obìnrin ó máa ń jẹ́ kí obìnrin ṣì wà wù lọ́nàkọnà tí obìnrin ọkùnrin bá ọkùnrin bá nu obìnrin ó ti pásáyé tó yẹ yín ó dẹ̀ nífẹ̀ẹ́ pọ́n pásáyé ó dẹ̀ fẹ́ fi ọkọ ya márèjì lẹ̀ bóyá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn sísà rẹ̀ ògbà bírọ̀dà rẹ̀ ògbà wọn ní kò jòkó síbẹ̀ wàá sá ni wàá sá fẹ́mi ẹ̀ sásàálà fẹ́mi ẹ̀ tó bá ti sá fún two three days gbogbo family ló mọ̀ wẹ̀ wọ́n dà á láàmú wọ́n mọ̀ wẹ̀ káàkiri ni wọ́n mọ̀ wẹ̀ lẹ́yìn three days yẹn ṣòye òṣà ní fẹ́ kí aláìṣẹ̀ tó bá tẹ̀ ti ṣẹ̀ tó ti nẹ́ tẹ́lẹ̀ o ò ní fẹ́ kí wọ́n mú fún disappearance wàá wá pe èèyàn tó mọ̀ èèyàn tó close mẹ́ pé ẹ má wọrí ẹ̀ pa mi o mo wà òkè mò ń jẹ mò ń mu mo sáfẹ́ mi mi ni mi ìfẹ́ kú even though tó bá ní ọmọ mọ́ wọrí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ò lè kú kò ní pa àwọn ọmọ ẹ̀ lẹ́yìn like a, a, maybe a week tó bá jáde tó lọ mọ́ kó wá sílé ẹ̀ mọ́ wà lé ẹ̀ tó bá ti fẹ́ jẹ bí tìyàn yá yí ẹ̀ kú mọ́ lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ sọ fún wọn pé ò ṣe mọ́ ẹ̀rù náà mọ̀ bà wọ́n pé kí wọ́n jẹ́ kó lọ síbẹ̀ bóyá ó máa pa ẹ́ then fear pé you may disappear again wọ́n á fọwọ́ sí pé kẹfìrà yín lè fracas but on truth make sure it's on truth because ẹ̀yin obìnrin kan kẹ́ mọ́ fi eléyìí kẹ́ mọ́ fi háwọ́ on truth wọ́n tó bá fi ṣe pẹ̀lú truth ó tún wá jìyà lọ́jọ́ iwájú ẹ ṣe léyìí pé nítorí pé ẹ̀mí yín is danger is is is is being threatened mo believe pé understand nǹkan tí mo try àti sọ ẹ ṣe lè pẹ̀lú òótọ́ pé ah marriage yìí ó fẹ́ pa yín kẹ́ ẹ tó kú fáwọn ọmọ yín àtàwọn mẹ̀lẹ́bí àtàwọn ará tó fẹ́ràn yín ó bẹ́tà kẹ́ sáfẹ̀mí yín so tó bá sá lọ sọ́dọ̀ family wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe nítubínubí wọ́n ó túká kó wà kó náà ṣe mọ́ ni ẹ pé òun ó change yẹn sọ pé kó mọ change ilé bàbá àti bàbá àti yẹ pé ò ṣe mọ́ àwọn ọmọ tùbínubí bàbá ṣe máa ṣe ọlọ́ọ̀kọ́ yín mọ̀ sí that is it so yeah that is it Osina Chinwachukwu yìí the way she died pained us ó mọ̀ mọ̀ pé ọkọ rẹ̀ yìí kò é séèyàn ẹran ni ó sì jòkó síbẹ̀ pé ọkùnrin yẹn ó change títí ọkùnrin yẹn fi wá pa á ìwọ sísà mi tó ń wò mí ṣo kọkùnrin kan pa ẹ́ so ẹ lọ join mi lórí page mi à á sọ English ẹ̀ màá fi fídíò yẹn hàn yín tí fídíò yẹn ò bá dẹ̀ síbẹ̀ ẹ pè mí lórí whatsapp number mi tó kí n tó parí ẹ̀yin èèyàn ẹ mọ́ gbà bá àwọn ọkọ lálùbáríkà mi ò fọ́kọ wèrè àwọn ọkọ tẹ fẹ́ tẹ́yàwó yín lọ́rùn pé nǹkan ọmọkùnrin yóò ṣe dáadáa nǹkan ọmọkùnrin yóò nà tó nǹkan ọmọkùnrin yín gbéṣẹ́ ẹ pè mí ọ̀pọ̀ ìbàtú lórí haba. tó yí gbé tẹ ti gbọ́ lórí hábà ọkùnrin tó bá tẹ̀yàwó rẹ̀ lọ́rùn pẹ̀lú oúnjẹ pẹ̀lú abẹ́ pẹ̀lú tibítibí wà lẹ́tẹ̀lẹ̀ àlùjànnà nílé rẹ̀ àdúrà ló sì mọ̀ gbà mọ̀kàn tó bá dẹ́ dáwọ́lé ó máa yọrí kò ní sọ ọkọ gbẹ̀rù dání àmọ̀mọ̀ ìmọ̀ tábà yẹn fún ẹ pẹ̀lú àdúrà ni ọlọ́run ní sọ ọkọ gbẹ̀rù dání owó tó wà fi sọkọ ìyàwó rẹ títí dalẹ́ ọlọ́run jẹ̀gún ẹ̀ fún ẹ this is on point lórí gbogbo nǹkan kan tó bá ń dààmú yín infections in uh, erectile infections of any kind ẹ pè mí on point by two this is on point by two whatsapp màá kọ sókè whatsapp whatsapp please bye for now.